obìnrin tó lòun fẹ́ dẹlẹ́hà wọ́n á mú sáàrin wọ́n kọ́kọ́ mú sáàrin tó ń bolo wọ́n á mú aṣọ ẹ̀há yẹn wọ́n á fi sínú ẹ́ńfílóòpù ńlá kan wọ́n á ní aeroplane ló fẹ́ lọ gbé wá o aeroplane aeroplane lórí irọ́ ló fẹ́ lọ gbé wá. wọ́n tún fi yẹn gba owó stage by stage ni wọ́n máa gba owó wọ́n fi ṣe yín ni ẹ́ níbi tí ayé lagúdé yìí tí ọmọ kékeré ń wọ̀jẹ̀lì bàbá lẹ́wà ń lẹ́wà tún dáná ẹ̀ ń dáná aṣọ ẹ̀ hà á. E ń ṣe ayẹyẹ àwẹ̀jẹwẹ̀mú ẹ̀há ẹ lọ tú bá ń o obìnrin tó fẹ́ dẹlẹ́à ẹ kọ̀ọ̀kan wá si bọ́ sí àárín àwọn ọkùnrin ẹ wà ẹ ní ìsìn afẹ gbégẹ̀lì bàbà lé lórí orí tá a gbégẹ̀lì bàbà lé orí náà ò tún ìgbàtàyé tó wá di ayé social media àdánwò yẹn tó wá pọ̀ sí débi wípé wọ́n tún wọ́n tún wá rìkọ́dù ẹ̀ lẹ̀ ah, ah, irú yẹn wo gan lẹ́yìn pípì gan náà ẹ̀ máa ń tẹ̀ ń ṣe mọ́ o èèyàn ò wọ aṣọ kan sẹ́ ó ṣe di à ń dájọ́ sí àmọ́jọ́ fún wáyé. sọ wà nù súnà bẹ́ẹ̀ ni ṣé ń gbà táwọn ìyàwó ànábì fẹ́ dẹlẹ́hà ṣé wọ́n mújọ́ ni nígbà táwọn e, ìyàwó àwọn sọ̀hábà fẹ́ ṣé wọ́n mújọ́ fún ni áyà sọ̀ kalẹ̀ ó ń kálukú sì bọ́ sínú ilé ó sì gé aṣọ rẹ̀ ó sì fi ṣe ìbòjú ó sì ń daṣọ ẹ ó si àdólógún kẹ ẹ máa dájọ́ káàkiri ẹ ẹ dádì mi ẹ pẹ̀lú ògo ọlọ́run mi náà ó dẹ́lẹ̀ hà ni sórí ibi tí já sí báyìí sórí ibi tó já sí báyìí ni má ṣe bẹ́ẹ̀ mọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọrun tọrọ àforíjì lọ́dọ̀ àlọ́ o aṣọ aṣọ ọ̀bẹ̀rù ni. aṣọ ẹ̀há aṣọ àpọ́nlé ni aṣọ ẹ̀há aṣọ iyì ni ẹ ń bá tàbùkù ẹ̀ yóò dẹni àbùkù láyé yóò dẹni àbùkù lọ́run ẹ ń bá fẹnu yẹpẹrẹ kàn án òun náà di ẹni yẹpẹrẹ láyé àti lọ́run. bó ṣe wá gé aṣọ àpọ́nlé yẹn bó ṣe jẹ́ aṣọ yìí yẹn ìyẹn ò pé ká wá dájọ́ pa àfẹ́ wọ̀ ọ́. nǹkan méjì ló ní ìdì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀há alákọ̀ọ́kọ́ ìmọ̀ọ́nì ni máa ń mú yàn sọ pé mo fẹ́ mọ wọ jẹ̀lìbáàbù ìmọ̀ọ́nì lọ onímọ̀ọ́mù yàn sọ pé mo fẹ́ mọ onígbàgbọ́ òdodo sì lọ́lọ́run rẹkọmẹ́ndì ẹ̀ fún nínú sóràtù nur àti sóràtù ahzab ibi tí àwọn ayé ẹ̀há wà nìyẹn mo ṣèwé kan mo pè ní ẹ̀há orísun ìbànújẹ́ wáyéwáyé tó o bá tí ì rí kà béèrè fún kí n sẹ́ǹdì ẹ̀ kí n sẹ́ǹdì pdf ẹ̀ fún ọ kò tóbi pọ̀ láàrin wákàtí kan ó kà tán ó sì gbọ́ tí ń jẹ́ àyè báwo laṣọ ẹ̀há ṣe máa ń rí ta lẹ́lẹ́hà lè síjú fún ta ni ò lè síjú fún àtàwọn ọ̀rọ̀ míì tó tún rọ̀ mọ́ ẹ̀há sọ ọba ti ní ìbẹ̀rù ọlọ́run kó o sì ka irú ìwé bẹ́ẹ̀ kó o gbọ́dọ̀ dánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lórí lórí ọ̀rọ̀ ẹ̀há tó o ti ń gbọ́ bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń gbọ́ bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ọgbọ́rọ̀ ẹ̀hà náà ló fi fẹ́ dẹlẹ́hà èwo wá sì jókòó ẹ má lọ jókòó ẹ̀hà kankan mọ́ o o ìranù ni o ìranù ni. ò nídìí kọ́ ọ kéde káàkiri fáyé pé o fẹ́ aṣọ gẹ̀lì bábà tó bọ̀ ọba tó ra tó ra gbogbo ẹ̀ tó ra àbáyá tó ra glove sọ́ọ̀sì nìkọ́ọ̀bù tó wà ókè tó rà tó sì mọ wọ̀ àti rẹ̀ ń tó sí pé ọkọ̀ ẹ̀ jáde ńlé láàárọ̀ ìyàwó sì gbọ́ lẹ́kítọ̀ lórí ẹ̀hà lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run sì pé kí wàásì yẹn ó yé e ó sì pé ẹnìkan ti máa ń raṣọ lọ́wọ́ rẹ̀ ó ní dákun ǹjẹ́ yìí ní aṣọ jẹ̀lì bàbá ó láwọn ní ẹ sì ní nìkọ́ọ̀bù ó láwọn ní èlò ló jẹ́ oníye báyìí ni wọ́n ní kó wá ó sì ó sì wọ̀ ah, ọlọ́mọ fíìtì mi ọlọ́mọ dáa ló ti dáa báyìí ọkọ sì dé. ọkọ̀kọ̀ bójú fọ́kọ ọkọ ní ta ẹlẹ́hàwò nìyẹn ní a òun náà ni ọba ti jú fún un èmi ìyàwó ẹ̀ náà ni a ó ti di ẹlẹ́hà ni ó ní bẹ́ẹ̀ ni ó ní baraka lọ fi ní tí wọ́n ṣe wá ń sọ pé wọ́n ṣe ń lọ sọ fún bàbá rẹ̀ wọ́n lọ sọ fún ìyá rẹ̀ ọ̀ mọ́ tó o fẹ́ ṣe ọ̀ mọ́ tó o fẹ́ ṣe ò tí ì lẹ́kọ̀ọ́ ń pẹ́ dáadáa. ọ ti waṣọ ẹ̀há yẹn lọ́lọ́ lé bàbá rẹ lọ́lọ́ kí wọn ni bàbá sọ pé à ṣé ẹlẹ́àwọ̀ ilé ni à èmi ọmọ yín náà ni ó sì jù fún bàbá rẹ bàbá rẹ wà nù ẹni tó sì jù fún <laughs> mo rántí ẹlẹ́hà kan ọ̀kan nú àwọn akẹ́kọ̀ọ́ mi ni wọ́n wá jẹ́ ọmọ èjìgbò. títí tó fi kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ kì í ṣe ẹlẹ́hà ńgbà tó kúrò ní bàbá rẹ̀ tán ló di ẹlẹ́hà kéèsì kan wá ṣẹlẹ̀ a ní láti lọ sí jìgbò so nígbà tí àwa fẹ́ wọlé àkí bàbá bàbá náà dáhùn bàbá wa ní ẹ̀pẹ̀lẹ́ ẹlẹ́hà ẹ̀káàbọ̀ ẹ̀pẹ̀lẹ́ ni ṣe àmọ̀ pé àwa tẹ̀lé àwọn òsì lẹ́tọ̀ọ́ sí kó síjú fún àwa but ó lè síjú fún bàbá rẹ̀ but nígbà táwa ti wà ní níbẹ̀ kò lè síjú ni ẹlẹ́yà bá dàn pé ohun lágbájá ni bàbá ní ẹ́ ìwọ ni ọdẹ ẹlẹ́hà à bàbá ní má wọlé ẹ̀hún o má wọlé ẹ̀hún o à ọ kú ò lè jígbò pẹ̀lú aṣọ ẹ̀ha wọ́n ti yá wa ha ọ mo ní àhá àhá torí ìtumọ̀ wọn ti há ọ yẹn lọ́dọ̀ wọn ìtumọ̀ burúkú ni wọ́n ní tá a bá ha kò ní yọjú sí yín kò ní wá sọ́dọ̀ yín. àhà ọwọ́ aṣọ ni ọwọ́ aṣọ jẹ̀lì bàbá ni àhà. Ah, ẹ bàbá nítorí pé wọ́n lè má ti dẹ́lẹ́à kò ní rí bàbá rẹ̀ mọ̀mọ́ ní kí ló wá ṣe nísìn kí ló wá ṣe yìí. àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ti kì ọ̀rọ̀ jèlìbáàbù wọ́n ti kì í lódì fún àwọn bàbá òun làwọn náà fi lérò pé nǹkan tí ò dáa ni whereas ohun tó dáa ni nítorí náà ẹ má máa dájọ́ ẹ̀há mọ́ ẹ má máa mú ọjọ́ ẹ̀há mọ́ ẹ má máa ṣèjókòó ẹ̀há fẹ́nìkan mọ́ tó bá fẹ́ di ẹlẹ́hà ẹni tó fẹ́ di ẹlẹ́hà ìmánì àti ẹ̀kọ́ nípa ẹ̀há ló níìdì ìbá àjà sí pé òun ni nọmba one ẹni tí ó kọ́kọ́ ṣe ẹ̀há nínú ìran rẹ̀ ẹ̀ níìdì kẹ́ ẹ̀ ti torí ẹ̀ ṣèjókòó mo rántí pé ńgbà tí èmi ṣe ìyàwó bó tilẹ̀ gà sí pé nínú ìran mi àti ní ẹlẹ́hà ṣùgbọ́n àwọn ẹlẹ́hà tá a ní. àwọn ẹlẹ́hàá tí ò tí tí wọn ò ní ẹ̀kọ́ ẹ̀há ni wọ́n ní ìmánì ẹ̀há ṣùgbọ́n kò sí ẹ̀kọ́ ẹ̀há ìmánì àti ẹ̀kọ́ sì ni ẹ̀há jẹ mọ́ so ẹni tó bá wá ní ìmánì ẹ̀há tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀há kò ní í ṣe ẹ̀há yẹn dáadáa kò pa òfin ẹ̀há yẹn mọ́. irú ẹlẹ́yà tí mo bá nù ràn mí nù nídìílé ìyá mi alẹ́lẹ́yà nídìílé bàbá mi alẹ́lẹ́yà ṣùgbọ́n wọn ò ẹ̀ha yẹn pẹ̀lú ẹ̀kọ́ àwọn ẹlẹ́ha oníbòjú àwọn ẹlẹ́ha oníbòjú tó ga sí pé àǹkárá wọn náà ni wọ́n wọ̀ jáde léèsì wọn náà ni wọ́n wọ̀ jáde wọ́n kàn daṣọ bojú ni àníyẹn ṣùgbọ́n ẹ̀há oní jẹ̀lìbábà black ah. èmi ni mo ṣe èmi mo gbáwájú ibi tí máa ń lọ rèé nítorí pẹ́lẹ́ àtàrí tá a nínú ran wa ọjẹ́ lẹ́hìn oníbòjú tí wọn ò sì pa òfin ẹ̀há mọ́ wọ́n kàn ní í mọ́ ní ẹ̀há ni wọn ò pa òfin ẹ̀ mọ́ nítorí pé wọn ò lẹ́kọ̀ọ́ ẹ̀ so ń gbà tẹ́mi tí mo wá lẹ́kọ̀ọ́ rẹ̀ wá ṣẹ̀hà tíyàwó tèmi wá jẹ́ lẹ́hà nǹkan kan wá ṣẹlẹ̀ nínú ilé wa bọ̀dá mi kan tó jó ń súfí ó ti kú ní ìsinyìí o ó ti kú o mo sọ fún kọ́mọ̀tì súfí mọ́ gbọ́ o mo sọ fún un ó náà sọ yẹ̀dí ṣéwù ó ní agbọmọlà ṣéwù agbọmọlà lòun kò sí lè gbára ẹ̀ là. so mọ̀dú do minu but ibi tí mò ń lọ ni pé ṣé wàá gbọ́mọ là wá wá ọ̀fẹ́ wá kí wa so mo wá sọ fún bọ̀dà pé bó ti á dé wọ́n gẹ́ nìkan tí máa ń sọ̀rọ̀ yanya lọ́wọ́ ní à ẹlẹ́hà rẹ̀ dà mo ní níbo ṣé ẹ mọ̀ ń sọ sáà. ẹ pè yàn lẹ́lẹ́hà ẹ wá ní ẹlẹ́hà mi dà èmi lẹ́wà kí nà ó ọ́níṣẹ́ mi ò ní rí ni mo ní ẹ̀ ń gbọ̀gá sí pé ẹ̀gbọ́n wa tó jẹ́ ẹlẹ́hà gbàrọ́gùdù kò kò kò lo òfin ẹ̀ há ẹ̀ léré léyìí o oníṣòṣù ọ̀mù ni a alẹ́ lérí iṣẹ́ nínú àwọn tí wọn ní kò lè rí ẹlẹ́hà nínú ẹbí ọkọ ẹ̀jẹ̀ kan bẹ à ó ní so à ẹ̀hà àyìn alùsùnà ni mo ní bẹ́ẹ̀ ni bí ẹ̀hà súnà ṣe rí nù mo jẹ́ kó yí ẹbí mi lójú ẹsẹ̀ àṣẹ̀ṣẹ̀ síjókòó ẹ̀hà tẹ́lẹ̀ bá ti dé ń sọ fún pé òsínú ẹni tó lè rí o tẹ́lẹ̀ bá ti dé òsínú ẹni tó lè rí o kò jù báyẹn lọ ṣé ẹ mọ̀ pé bá a bá ṣèjókòó gan-an gbogbo wọn kọ́ ni ó wá sí ìjókòó òun ṣe mọ̀ bẹ́ẹ̀ gbogbo wọn kọ́ lọ́mọ wá sí ìjókòó yẹn so a ah, nídìí kásẹ̀ mọ́ sí ìjókòó ẹ̀ ha a nídìí kásẹ̀ mọ́ dágọ́ sí ọ̀rọ̀ ẹ̀ ha tó bá ti ní mọ́ni rẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀ ra aṣọ ẹ̀ kọ́ ọ máa wọ̀ ọ́ ò nídìí kó o ṣẹ̀ lọ gbàyọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ tàbí ìyá rẹ ò nídìí kó o fi tó mọ létí ò nídìí ẹ̀. torí pé àti bàbá rẹ ni o àti ìyá rẹ ni o wọn ò ní àṣẹ lórí rẹ mọ́ fún pò tiwa nílé ọkọ ẹni àti bàbá rẹ ni o àti ìyá rẹ ni o o ò lè sọ pé o fẹ́ ṣe é kí wọ́n ní kó o mọ̀ ṣe é kó o wá tẹ̀ láṣẹ wọn kí wàá ló ń lọ sọ fún wọn sí kí ló ń lọ sọ fún wọn sí so ẹ má ṣe ru mistake báyẹn mọ́ o aláwọ̀ ó tún ẹnì kọ̀ọ̀kan ṣe